الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وأن أنس ابن مالك رضي الله عنه أن رجلا كان عند النبي صلى الله عليه وآله وسلم فمر به رجل فقال يا رسول الله إني لأحب هذا فقال له النبي صلى الله عليه وآله وسلم علمته قال لا قال فأعلمه فلحقه فقال إني أحبك في الله فقال أحبك الذي أحببتني له رواه أبو داود بإسناد صحيح إقواي أدي إقواي إليتي الإمام النووي رحمه الله tó mú wa gbẹ̀yìn lábẹ́ àkọlé ẹ̀kọ́ tó síwájú ó wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọ̀kan pàtàkì nínú àwọn sàhábà ẹni tó ti ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa láti gba kékeré rẹ̀. ń ṣe ọmọ àránṣẹ́ fanabi sallallahu alayhi wa sallam látàrí pé ìyá rẹ̀ ń lọ mú wa fanabi sallallahu alayhi wa sallam ọsọ ọdún fi ń láàrin ọdún yìí òun náà ní fún wa ọlànàbí ọ̀bọ̀n wírí lórí tó ń ṣe kí lọ́ọ̀fà tó fi ṣe kò sì bọ́n wírí lórí tó ń pàtì kí lọ́ọ̀fà tó fi pàtì fún ọdún mẹ́wàá gbáko subhanallah wọn náà bá ní wọ́wọ́ sí wa tiẹ̀ wọ́n fọmọ sọ́dọ̀ rẹ̀ fún ìṣẹ́jú mẹ́wàá wọ́n àwọn ń lọ kábọ̀ ó sì ti kàn kò tó ẹ̀mẹ́ẹ̀dógún ìṣẹ́jú kan ìkó kan àbọ̀ nítorí pé ìwọ ìtara ti pọ̀ jù ò lámùmára ò láfaradà ẹ má sì sọ̀rọ̀ ọlọ́ntẹ̀lé súnà ànábì ni ok tètè wọn tẹ̀lé súnà wọn máa rólé apá kan dá apá kan sí i ọmọ akọ́sí anabi sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan ni kò bá mi wí fọ́dún mẹ́wàá lórí ní tí mo ṣe kí ló fà á tí mo fi ṣe lórí èyí tí mo pati kí ló dé tí mo fi pati. ẹsìn mọ̀kọ́ anabi sallallahu alaihi wasallam òun lẹni tọ́lọ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ tó ṣàṣeyege tó jù nínú àwọn ẹ̀dá ènìyàn ó fi hàn wá pé nínú ojú ọ̀nà téèyàn máa gbà fi tọ́ ọmọ nínú ojú ọ̀nà téèyàn máa gbà fi kọ́ ọmọ òun náà ni ká dín ìbáwí kù kọ́ pọ̀ nítorí pé gbogbo ẹni tẹ́ bá fẹ́ tọ́ tí ìbáwí bá ti pọ̀ jù ẹ̀ ní rọ́ọ̀mọ kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀ ní rí kọ́ mo bá ti jẹ́ pé àjọṣepọ̀ yín pẹ̀lú ọmọ níta ma lórí ẹrù ni ọmọ yẹn òní lè sọpá sọsẹ̀ sílẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ìbẹ̀rù bójó ni ó fi máa wà lọ́dọ̀ yín èèyàn kàn rò pé ń gbọ́rọ̀ ni ẹ rò pé kò sí ní tá fi pa tí ò ṣe kò gbọ́rọ̀ rárá o kìí sì sọ ọmọ tó ṣe pé ẹ lè fọkàn balẹ̀ sí pé tẹ́ ẹ bá pa aláṣẹ yóò ṣe ní tẹ́ ẹ bá wí nítọ́kàn ṣẹlẹ̀ ni pé ń bẹ̀rù yín títí ìgbà wo títí ìgbà tó fi jẹ́ pé yóò borí ẹ̀rù nì tó bá ti borí ẹ̀rù yín eléyìí tẹ̀ ń dábàá a ẹ̀ sì dá mà abóni ẹ̀kọ́ ni òun náà ni nítorí pé ọmọ ti yarí máa yín lọ́wọ́ ó kú kẹ́yìn náà mèrè sábà yìí. ọ̀wọ́ tó yẹ kó tó o bá wúkọ́ tẹ́lẹ̀ ọmọ ti túlẹ̀ ọgbẹ́kọ̀ ó tún halẹ̀ ó tún sọ̀rọ̀ ọmọ ní ṣe ìgbà tó ń rí ọ. ọ̀pọ̀ pé ọmọ ń bá wí ni ṣé wọ ló kọ tèmi èmi ń ṣe wọ. ee nǹkan ti dàrú nù kọ́ sọ́ra rẹ̀. sọ̀rọ̀ pé wọ́n gẹ́gẹ́ bíi ẹ̀gbọ́n wọ́n gẹ́gẹ́ bí alágbàtọ́ ó lò ní tẹ́túlẹ̀ kítàlùbọ̀ wọ̀ kàkà kọ́ máa kan kọ́ wá hùwà àárín fi sí ọkọ́ wọ̀ ọmú wá fọ́n dànù ọba lọ wági lọ́lọ́ wá kólà èlò lọ́ wá kóbókó ọmọ pé o nílò ní jẹ ọjọ́ pé tá a mọ̀ ba a mọ̀ ba arọ́tọ̀ ń jẹ ọba bẹ̀rẹ̀ sí ní wí ọmọ lẹ́gba ọmọ nàngi ọmọ náà kàn lọ́mọ ọlọ́ni pé ẹ sọ ara yín bọ̀dà o kọ̀rọ̀ pé yé wàláì tó ọba sọ̀ra rẹ̀ tó bá gba ẹgba o bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu kò bókú ọ̀tọ̀ ìdí rẹ̀ ọ̀tọ̀ ẹnu ni wọ́n fi ń lù ní ìsìn tó bá kó ìdí rẹ̀ bù ọ́ àfa ọ̀ràn ti gbà kékeré rẹ̀ wọ́n lọ́ọ́ mọ̀ pé látọ̀dún wo. ìnà wọ́n lọ ọmọ wa rẹ nítorí ọmọ tá à ń bá ń rè tá à ń tọ́ pẹ̀lú bẹ̀rù fún igbe ìyarí mani lọ́wọ́ èpo ẹ̀rù kéègbè sí dànù yọ padà mọ wá wò pé ìjọ <laughs> tí màá nà bọ̀dá yìí àwọn èèyàn wòran o ó lè máa lọ sí special training nítorí rẹ kọ́ máa jọ́ọ̀gù ó sì bọ́ fẹ́ gbaṣẹ́ sọ́jà ní ìwọ náà lẹ́nu tó fẹ́ lu agbára lé lórí. wàláì tí ó rọ àwọn ẹ̀ṣẹ̀ sí ọ lẹ́ẹ̀kẹ́ àti níkùn ó lè sọ̀sẹ̀ kándù bulẹ̀ gbogbo tí wọ́n ti ń lù ú bọ̀ jọ kàn lọ́gbà wọ́n yìí fi ẹ̀rù wọ́n yìí fi tọ́ma kọ́mọ kọ́mọ ọjọ́ ma tí wọ́n rì tọ́ so torí ẹ̀ náà sọ pé tọ́ma bá jẹ́ pé kò gbọ́rọ̀ gan nǹkan méjì lẹ́sìn tán ẹ̀rù. E àti ìṣeni lójú kòkòrò tí nǹkan méjèèjì ń bá ti wọ ọbẹ̀ yóò rọrùn fún yín láti rọmọ tọ́ ìmọ̀ǹgbọ̀ bá yẹ pé ẹ̀rù lásán lẹ̀ bá fi ń tọ́ ma àwọn ọmọ àwọn máa tètè yarí máa yàn lọ wọn náà kò ti yarí rínú ìgbésí ayé rẹ ẹni tí máa lù ọtí máa lù ọtí máa sunkún jẹ́ tí wọn náà yarí máa lọ bọ̀dá díà bọ̀dá tẹ́ kí wọn náà má bàa di bọ̀dá jìyà bọ̀dá tẹ́ wọn bá ní kẹsì lórí àwọn ọmọ tó kéré sí yìí o ọdún mẹ́wàá gbáko kò sínú pé kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ subhanallah Anas ibn Malik radiyallahu anhu ó ti ẹ̀sùn wá fún aróyìn mi ó ní anábìgbẹ̀mí sẹ́ńjọ́kù mo sì sọ lẹ́mìí mi pé ní lọ àwọn ọmọdé náà lọmọdé ọmọ jẹ ó ti sọ pé ní lọ nsọ o nsọ jáde fanabi o ti manuel mi wọn ara àwọn ọmọ tí ń ṣeré èmi náà bá ti darapọ̀ mọ́ wọn járe ó ti wá tó àsìkò tó yẹ ká pé mo ti darí ó yẹ ká ti pé mo ti rí sẹ̀ǹjẹ́ mo ti lọ jíṣẹ́ fanabi sallallahu alaihi wasallam anabi wa retí retí retí títí wọn ò rí kí n dé torí pé wọn anabi dáa púpọ̀ ni bí ọba jẹ́ bẹ́ẹ̀ ọ̀gá wa pátápátá yányá táwọn bá kéde pé ọmọ tí ń jẹ́ anásùn gbogbo bíkíbi tó bá wọ̀ lọ ẹ lọ mú wa wọ́n sì fẹ́ kẹ́ ẹ máa lùbọ̀ láti bẹ̀ títí tẹ́ fi lù débi àbà wọ́n lù yọ tákìtì ọ̀bọ̀dẹ́wò. so ṣé <laughs> àwọn sọ̀hábà tó ṣe pé wọ́n gbọ́rọ̀ sànàbí lẹ́nu kọjá gbogbo bó ti ṣe lérò pàkẹ́ ẹ lọ mú ọmọ tí ń jẹ́ Anas rárá ànábì fúnra rẹ̀ ló tún jáde ànábì wa ń wá ká wọ́n ń wá sọ́tún wọ́n ń wá sọ́tún ìwà ń dáa púpọ̀ ìwà yẹn ti dáa púpọ̀ jù ànábì wa rí gbàtà wọn rí wọ́n fọra lórí pé ah iṣẹ́ tí mo bẹ̀ ọ́ ń kọ́ onígbà mi mo amẹ́rẹ́ sá mo sáré lọ jíṣẹ́ o sẹ́wọ̀n kéènì ìsìn wọn bá mi rí wọn bá mi wí rí lórí ní tí mo ṣe pé kí ló fà á tí mo fi ṣe lórí ní tí mo ẹ kíyèsí o iṣẹ́ tí mo rán ń kọ́ kìí ṣe pé kí ló dé tó o di sẹ́tìmọ̀bì ọ́ wọ́n ń bá wí lórí ntọ́pàtì ni olùkọ́ ẹgbẹ́dẹ̀ o iṣẹ́ tí mo ràn ń kọ́ ó ṣe ti kó ti jẹ ọjọ́ pé lẹ́yìn tó jẹ tán ìní ń lọ wòran ní ń lọ ṣeré iṣẹ́ tí mo ràn ń kọ́ lórí àwọn sàhábà wọ́n gbé èdè púpọ̀ kọ̀ bá mi wírí fọ́dún mẹ́wàá lórí ntí mo ṣe kí ló fà á tí mo fi ṣe lórí ntí mo pàtì kí ló fà tí mo fi pàtì. ó tẹ̀ tún sọ ọ́nà àdìsí kan eléyìí tí máa Muslim gbé jáde ó ní òun ò rẹ́ nìkan tíwà rẹ̀ dáa tó tà nàbì sallallahu alaihi wasallam rí mo láàbúrò kékeré kan àbúrò mi yẹn ó wá ní ẹyọ olóńgbò kínkínní kan tí màá fi ṣeré. gbàtà nàbí sallallahu alaihi wasallam wá rí àbúrò mi lọ́jọ́ tá a wí. wọ́n rí wọn ọ̀rẹ́ yẹ lọ́wọ́ rẹ̀. ẹyẹ rẹ̀ kékeré tí màá fi ṣeré wọn ò rí lọ́wọ́ rẹ̀. ẹ sì mọ̀ pé tọ́wọ́ ọmọ bá kọ́ bàǹkẹ́rì. òní gbà láti jáni tí ó fi ilẹ̀ fẹ́lòmíì láti rí fi ṣeré. gbàtà nàbí wá rí àwọn ọmọ pé yẹ ti kú anabi wa sọ pé ya aba umayr ma fa'ala an-nughayr ìwọ baba umayr kí ló ṣẹyẹ rẹ rondo anabi ń bá a sáwàdà bẹ́ẹ̀ ìwà anabi wa sallallahu alaihi wasallam ọdọ akúkọ ìwọ wo kọlọ tí ń bọ máa ń ṣeré gbogbo ọmọ àdúgbò bá rí tọ yọ kálukú ti tú lẹ bàbá kàtìdé tẹ́gbẹ́ ẹlòmíì orí igi imú ló ti kàn ń kù wọ́n bá rọ ọmú ìyá rẹ̀ kàn gbélé gbọ́ ẹ ọkọ mi bá ti gbọ́ bá a pé bàbá kan wà mẹ́ o bàbá burúkú kan wà mẹ́ ẹ má má gba abẹ yóò tún máa sọ fáwọn yòókù rẹ̀ ẹ má gba abẹ o bàbá burúkú kan wà mẹ́ o. anabi wa sallallahu alayhi wa sallam ìwà dá ìwà dá. ìwà yẹn náà lọ́lọ́run fi rọ gbogbo èèyàn tí wọ́n fi ń tẹ̀lé tàbí fabima rahmatin min Allahi linta lahum walau kunta faddan ghalidha al-qalbi wọ́n min hawlik fa'fu anhum wastaghfir lahum وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ìkẹ́ ọlọ́run tó lọ́n ṣe fún wa ló dé kọ́ lẹ̀ fún wa o ọlọ́run lọ́mọ ọmọ tún ànábì ṣe torí èèyàn là ànábì náà àwọn káwọn kankan àti máa bí ìyanu gbogbo ọmọ èèyàn tó bá rí tí ó bínú yóò bínú ṣùgbọ́n lòun ọba lọ́mọ ọmọ tún ànábì ṣe tóun ò fi máa hurú àwọn àwà táwa máa hù gbà mí ọlọ́run tó bá lọ jẹ́ kókòrò rò bá ní wa ànábì tó jẹ́ àbàyà kókò nàkí gbogbo èèyàn náà sáfò lọ́dọ̀ rẹ̀ ọ̀tá àfi ọ̀tá àkàrà tó epo ọ̀ní ọlọ́run rán sí gbogbo àgbáńlá yìí ìwà rẹ̀ òsì bá ti gbogbo ní ti gbogbo àgbáńlá yóò fi súnmọ́ ọmọ tòbó gbogbo àgbáńlá yóò ti wá tẹ̀lé o ọlọ́fẹ́ ṣe dáwà ìlọ́lá omúkòbókò lọ́wọ́ òun nípọn bí irú màálù ẹnìkan wá ń tògbé mi ọkọ̀ sọ́sí lórí pé tọ́wọ́ á tògbé mi ni ẹ ọkẹ ó kéré jù kò ní wá lọ́la ẹni tó bá sì sojú rẹ pé ọ̀nà nìkan nípa sọ pé èmi ò ní lọ torí oorun a máa pè mí náà wọn máa kó lọ máa lọ sí kíni àbí òye wọn máa kó lọ máa lọ jẹ gba hmm. ọmọ wọn ara mi díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gbogbo yẹn ọba lọ tán ó sì lọ́lọ́run náà sí gbogbo àgbáńlá yìí ó sì lé gbogbo àgbáńlá yìí bọ́ sí gbogbo. torí ẹ ọlọ́run ló tún ànábì sallallahu alaihi wasallam ló tún sí ọlọ́run tó bá lọ jẹ́ pé ẹni tó burú bá ní ọ̀nà tọ́lọ jókòrò abàyà kókó nàkì bàbá mọ́kà à ọmọ mi kó lè kọjá bẹ́ẹ̀ òbúrú òbúrú ó rira rẹ ó dára rẹ rí ọlọ́run gbogbo wọn tún ká kó lọ́dọ̀ rẹ torí jẹ lẹ́yìn ọ̀nà sẹ́fìnì Malik radiyallahu anhu a màmá rẹ̀ tún wá ń jọkàn sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọmọ mi àná sẹ́bà ń ṣàdúrà ẹ̀ wàllá àwọn ìyá rere nìyà ó tó bí máa rí yìí ṣe àwọn ìyá tó ẹ̀ kó nǹkan fúnra ara rẹ̀ ó ti fèpè fi bà gbogbo sísítẹ̀mù ọmọ jẹ́ gbogbo ọ̀rọ̀ tó tọrọ kà á dáa fún ọ àbí òye kàá dáa fún kàá dáa fún ọlọ́run bá gbà gbogbo èèyàn á rọ ọmọ tí wọn wọn ń dunnú ẹlẹ́nu kó orí tiẹ̀ náà kọ́ máa sunkún ni ọmọ wa níbi tó ọba mi dé ní owó ọ̀yá mi pé mo máa sọ bẹ́ẹ̀ ma àìwọ lọ bò ń débẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ìwọ ọ̀làdùn àlẹ́ mi tó lè fi tún tọ́mọ sí àmọ́ ó lépè lẹ́nu ìyá yìí ọmọ anas ó fi fún anabi sallallahu alaihi wasallam kọ́ máa sì ránṣẹ́ ó tún wá wá wọn anábì bá ń ṣàdúrà fún màmí Anas bá ń ṣàdúrà fún yàtọ̀ sí wọ́n tó ọmọ ọmọ lọ́ọ́lì babaláwo abẹ́rẹ́ rí nǹkan mọ́ ọmọ lọ́ọ́lì alágbègbà ọmọ lọ́ọ́lì oyin ẹ̀ ń wò ẹ bá ń wo ìràwọ̀ ọmọ yìí ìràwọ̀ báwo ẹ̀ ṣe wò sùpá rẹ̀ àti òórùn rẹ̀ ìràwọ̀ ìràwọ̀ rí bíntín ẹ̀ kọ́ bá yín wo sùpá àti òórùn rẹ̀ irọ́ lásán ta ló bá yín wo ti yín màmá ta ló bá yín wo ti sẹ́yìn náà fi jẹ́ pé ẹ̀ ń bá wọn fà bọ́ ní ṣọ́ọ̀bù olóúnjẹ ni wọn bá yín wo ti kẹ́yìn náà máa tá ń jẹ wọn á jẹ́ pa bọ́lẹ̀ yìí wọn máa bá wọn fà àbẹ́ rí nǹkan irọ́ lásán àwọn ẹ̀yà mi ọ̀pọ̀ ọmọ lọ lé olóògùn báyọ̀ wọn ti pọ̀ wọn náà lọ ẹ bá ń ro wọ́n bọ̀ ọ́ rò pé kíni kọ́wọ́ ọ̀tọ̀ ọmọ kà kò tí ì ní nǹkan kan kò tí ì já mọ̀ kan ọ̀tá iná sani tá gbèsè ayé Yorùbá torí di eléyìí ọmọ mi Anas bá ń ṣàdúrà fún anabi wàá ṣàdúrà fún ó sì má lórí anabi ṣàdúrà ẹ̀mí gúngùn fún ó ṣàdúrà ọmọ alibarika gbogbo ẹni anasi ni ẹ̀mí rẹ̀ gùn gan ó lé lọ́gọ́rùn ọdún àwọn ọmọ rẹ̀ pọ̀ jọjọ tí máa ń lọ wọn dá tẹ̀lé ni àfi bíi batalion àwọn sàhábà nìyẹn àwọn bàbá tiwa nìyẹn so àwa kà wọn kún púpọ̀ apá wọn lé púpọ̀ torí ẹni yìí ìyìlá fún yàtọ̀ sẹ́ni àbùkù àwọn ẹjọ́ yẹ pé àwọn ń ti wọn wàlá karama àwọn ló máa ń tẹ́ bí ìwọ́n tó ń bú sàbẹ̀ ọ̀tẹ̀ ni tọ́fà tẹ́tẹ́ tì. bàtà àwọn sàhábà ẹni àpọ́nlé làwọn ẹni àpọ́nlé gidigidi ni wọ́n ẹni tó yẹ pé èyí bẹnu àtẹ́lù wọn kéèyàn má tẹ̀ làwọn sàhábà. torí Anas ibn Malik radiyallahu anhu tán bá ní bàbá ta ni wọ́n máa pe Anas ìbéèrè kan tá a béèrè nù ẹ̀yin náà dáhùn bàbá ta ni Anas ìbẹ̀lẹ̀ fẹ́ràn sáábì fáwọlẹ́lẹ́ abúkí ni Anas tẹ́ẹ̀ bá ti dáhùn àti kọ́ kí ó tán lálẹ́ náà. abúkí ni Anas ẹ gbogbo yín náà lẹ láàbù tí náà tẹ̀sẹ̀ somokọ yín àbújá wa ni anas abu abdullahi báwo ṣé creativity lẹ́ǹsìn. ẹ dáhùn àbúta ni anas ẹ gbọ́rọ̀ òun jẹ́ anas yóò tún sọ ọmọ rẹ̀ ní anas àwọn sọ̀hábà yìí sọ katakata naam. Rara wa náà ò rí tó lè gbóhùn sókè Abu Musa báwò. ó túmọ̀ sí pé ẹ má máa jánu ẹ má máa fánu ẹ má máa pánu wọ́n á sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ pé wọ́n fẹ́ràn sàhábà ẹnìkan bú sàhábà wọn náà máa bẹ́ wọ́n máa sọ pé kéènì ọ̀fẹ́ tẹ́ ìwọ tó ní tẹ́ sọ dá sàhábà náà mọ́ ọ̀dá àwọn ọmọ ìjà rí rọ́lá sí. torí ní sábà ti dámọ̀ kò súnmọ́ ká mọ yẹ kò súnmọ́ ká mọ yẹ tó ń torí de eléyìí wọ́n máa ń pe Anas ní Abu Hamza Abu Hamza sọ ọmọ tó fi gbajúmọ̀ nù Anas ibn Malik radiyallahu anhu ọlọ́gbẹ̀gbà wáyé wa ó ní ẹnìkan bẹ lọ́dọ̀ anabi sọlọ alayhi wa arákùnrin kan bá kọjá ọkọjá gbọ́dọ̀ rẹ̀ nígbà tó ń wà lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam arákùnrin wa sọ fún ànábì pé ya Rasulullah inni la uhibbu hadha dájú èmi mọ fọlọ́n búra pé mo nífẹ̀ẹ́ ni ti ń lọ yìí ń sọ fún ànábì sallallahu alayhi wa eléyìí ò sí nú ọ̀rọ̀ yìí torí pé ń tán pè ọ̀nà ìdíkìrúkà akhaka bima yakrah kọ́ sọ nípa ọmọ ìyá rẹ̀ ń ti ń kórìíra òsínbẹ́sì sọ̀rọ̀ eléyìí lójú ẹni tẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́yìn rẹ̀ báwọn tínú rẹ̀ ò ní dùn mo fi ọlọ́run ọba búra wípé mo nífẹ̀ẹ́ léyìí ànábì sallallahu alaihi wọn kọ́ alẹ́ pé tẹ́nìkan bá nífẹ̀ẹ́ nìkan kọjá kápé ìfẹ́ ń àmánú àláyé ẹni tá a bá nífẹ̀ẹ́ á ṣàlàyé fún nípa àfẹ́ tá a níṣẹ́. فقال له النبي صلى الله عليه وسلم أعلم أعلمته صوتي في يي ipò nífẹ̀ẹ́ nítorí lódodo ẹni tó nífẹ̀ẹ́ tí ìwọ ọba fi hàn án onímọ̀ sẹ́ni tó nífẹ̀ẹ́ òun nítorí pé ìgbésí ayé pàápàá jùlọ lóde òní ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ń gbé òun náà nìgbésí ayé sọ́ra fún gbogbo èèyàn ẹni tá a fẹ́ la mà àmẹ́ni tó fẹ́ wà kọ́mọ́ àlọ́ sọ̀rọ̀ alẹ̀ níwájú ẹni tí ò fẹ́ ọ kọjá pé ọ̀fọ̀rọ̀ ara rẹ̀ ó fi lọ́tà rẹ̀ lọ́wọ́. ọ̀dà ìlànà anábì sallallahu alaihi wasallam ní pé tí ọba fẹ́rẹ̀ nìkan ṣàlàyé fún. arákùnrin yìí ní rárá o èmi tí ṣàlàyé fún anábì ní fa a'lim ayáyáyá lọ ṣàlàyé fún. ọ̀kọ́ọ̀lù falahiqa kọba tí kò jẹ́ bàbá sáré rìn bá gbàtọ́ bá ọkùnrin yìí lọ́nà qala inni uhibbuka fillah dájájú èmi nífẹ̀ẹ́ rẹ nítorí ọlọ́ nǹkan ńlá lélẹ́yìí mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé obìnrin ni ọ́ ìfẹ́ nù mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé ọkùnrin ni ọ́ ìfẹ́ nìyẹn mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé olówó ni ọ́ ìfẹ́ nù mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé ó gidi ni ọ́ ìfẹ́ nù mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé ọgbọ́n púpọ̀ ìfẹ́ nìyẹn mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé ọ̀gọ̀ rárá ìfẹ́ nìyẹn mo nífẹ̀ẹ́ rẹ nítorí pé orí àpáta lọ kọ́lé sí ọkọ̀ sójú àgbàrá ìfẹ́ nìyẹn sá àmọ́ gbogbo ẹ̀ ò nítumọ̀ èyí tó nítumọ̀ ni alḥubbu fillah kọ́ fẹ́ràn ẹni tó fẹ́ràn tó rọ lọ olówó kò lówó ọlọ́lá kò lọ́lá ọjọ́ ẹni kíka ọjọ́ ẹni kíka ọjọ́kùnrin àbọ́jọ́ obìnrin tó gbogbo eléyìí kìí ṣe ń tọ́jà ìwọ sá fẹ́ràn rẹ̀ nítorí Allah a sì máa pé wọn kìí fẹ́ràn rẹ̀ nítorí Allah àfi kọjá pé òun náà ṣe ti Allah ẹni tí ìbá ti ṣe tọ́lọ́ kí ni wọn náà fẹ́ fẹ́ràn rẹ̀ sí gbàdé sí pé òun ní nǹkan tó fẹ́ máa fi ṣòfò ọfẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ ẹ wá kíyèsí o à ń bọ̀ wá bẹ̀rẹ̀. mo fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ faqal ahabbaka alladhi ahbabtani leh ẹni tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ rẹ̀ àdúrà nìyẹn ìyẹn ni pé mo bẹ́lọ̀ kọ́lọ̀ tó ti torí rẹ̀ fẹ́ràn mi kọ́ fẹ́ràn wọ́n náà. Abu Dawud rahimahullah àwọn náà gbé ẹgbàá wáyé jáde bí isnadin sahih gba ọ̀nà kan tó gúnrégé. ilé yìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń sọ fún ọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ń tọrọ lọ báwo ni ó ṣe dáhùn. ahabbaka alladhi ahbabtani lahu. tó bá sì fẹ́ o lè lórí gbólóhùn náà lò inni uhibbuka fillah pé inni uhibbuka nítorí pé àwọn aráàfin yẹn. ara fi jaari yẹn wọ́n máa ń gbá yìí fúnra o wọ́n náà lè sọ pé ahabbaka alladhi ahbabtani fihi. mo rò pé yé ètò ìkànnì kan sọ fún wa pé inni uhibbuka fillah kan alhamdulillah alhamdulilayi ntọ́ sọ ni pé ahabbaka alladhi ahbabtani lahu àbí ahbabtani fi. ókè kí lòun ṣe kí ni wọ́n ń tọrọ fún ẹ ṣàkíyèsí o òun fẹ́ràn wọ rondo yìí ìwọ́n tó yẹ pé o ò lè dá tu tẹ̀tẹ̀ lórí ìgbésí ayé ẹ̀ wá wo tí wọ́n ń tọrọ fún bàbá gbogbo orí lọ́n tọrọ fún pé kọ́lọ̀ wọn bó nífẹ̀ẹ́ rẹ̀ Allahu Akbar nígbà tó ń sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ sọ́lọ́n ti nífẹ̀ẹ́ wọ̀ ni mo rò pé rí i ìyẹn ni kí n tí wọ́n ń tọrọ fún ọ̀gá ju tó ń ṣe lọ kí wọ́n á lò ní nífẹ̀ẹ́ ọmọ ẹ̀yà rẹ̀ sí wọ́n bá nífẹ̀ẹ́ nìkan ọba ṣàfihàn rẹ̀ sí òun tọrọ kí wò ó rí ìyá àti bàbá lórí ọlọ́run tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi mo bẹ̀ kó nífẹ̀ẹ́ rẹ̀ Allahu akbar eléyìí túmọ̀ sí pé. ìfẹ́ tí wọ́n ní sẹ́ni tó nífẹ̀ẹ́ sí kọjá bí n tọ́ tara rẹ̀ gbà ẹ wo irú àdúrà tọ́ tara rẹ̀ gbà ntọ́lọ́ ń bá lọ gbà ó kú oríire nì ẹ̀yin ọmọ pé nínú tọ́ka jùtọ́mi èèyàn ń fẹ́ ẹni ká kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí gbàtànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fáwọn sàhábà lọ́jọ́ ogun Khaybar ìlà ọ̀ọ́tìyẹ́nà rọ̀ ayẹ̀tà. غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله يفتح الله على يديه ẹtùkà tọ́ba ti lọ́la màá gbé àsíá ogun yìí màá gbé fẹ́nìkan nínú yín ìròyìn onítìǹ oníkó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ànábì ọlọ́run àtànábì náà nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ó fún wa ń ṣẹ́gun gbọ́wọ́ rẹ̀. ẹ̀rù kọ́ máa lọ ẹ̀ẹ́d kálukú bá bẹ̀rẹ̀ sí ní garùn kù ọlọ́njọ́ jẹ́ pé mi ni wọ́n gbé fún ọlọ́dàkú jẹ́ ọjọ́ pé mi wọ́n gbé fún torí orí ńlá ń bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ torí pé wọ́n lọ fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì gbogbo aná lè máa jánu bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run àtànábì náà fẹ́ràn rẹ̀ pọ́lọ́n fẹ́ràn mi wàláì gbogbo yẹn fẹ́ mà láti ayé pọ́lọ́n fẹ́ràn àfi tó ọba ní imáni. Ah, ibn al-Khattab radiyallahu anhu ó ní ǹjẹ́ ni tó ná gàṣà ti dolórí rí láyé àfọjọ́ torí lè ga púpọ̀ á ti tọ́ ọmọ látàyè kọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ subhanallah alẹ́ mọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bó nífẹ̀ẹ́ wa bí ò nífẹ̀ẹ́ wa àmọ́ lọ fọ́kọ̀ àrṣẹ̀ fọ́kọ̀ sab'a samawati ó nífẹ̀ẹ́ wọ́rọ́ ń dòyìn wàláhì nǹkan lánìí lókè àgọ́ ọ̀la rẹ̀ lókè gbogbo sámà méjèèjì ńgbà tilẹ̀ ń máa fa wọ́n sì sọ pé lọ́la náà kálukú bá bẹ̀rẹ̀ sí ní ga ẹni tó kúrú ń ga kálukú bẹ̀rẹ̀ sí ní nága kọ́ má kó wọ́n sì mú ẹgbẹ́ ọ̀rọ̀ tá ẹ̀rẹ́ lomi sí nǹkan kan sọ̀nà ọ̀fun rẹ̀ yóò máa gbé ọ̀fun ẹni tí kọ́ ò mọ́ ó pé kíni irọ́ lásì. ni Ali ibn Abi Talib wà ọlọ́run ló máa ń pín pò ìwọ bá kàn tanra rẹ jẹ tó ń lẹ pósítà rọ́ọ̀ká ọ̀fẹ́ ti dẹ̀mókúrófò ọ̀ padà mọ́fò mẹ́rẹ̀ ni gbọ́dọ̀ pé yé ha akramakumullah wọ́n ní bo ni Ali ibn Abi Talib wà kò tí ẹ̀ sí ń bẹ̀ lánàá kò tún sí ń bẹ̀ lónìí. wọ́n ní ẹyinjú rẹ̀ ń dùn á ẹyin tó ń dùn ẹ̀sìn ṣàlàyé fún wa ọ̀dọ̀ ẹ lọ gbé wa wọ́n bá sì lọ gbé àlefi náà àbítọ́lì wọ́n gbé dé Ànábì sallallahu alaihi wasallam bá tutọ́ sínú ẹyinjú rẹ̀ méjèèjì ẹyinjú bá gbádùn lọ́ba amára kedere bí gbà tí nǹkan kan ṣe subhanallah ọ̀ á ní pé al warasatul anbiya يا àwọn olùmọ̀ wọ́n jogún àwọn ànábì àwọn tó dúndùn kí wọ́n máa tutọ́ sí wọn lójú ẹ má gbójú yín lẹ o òmájèlé ni ìtọ́ ti ń bẹ lẹ́nu ẹlòmíì gbọ́dọ̀ pé yé ẹ wá ló ń jogún ànábì débi kọ́ á tutọ́ sí wa lójú ìwọ èyíṣà ànábì èyíṣà ànábì sallallahu alaihi wasallam. akramakumullah báyìí lànà bí gbàsí àfọ̀n Ali ibn Abi Talib ìyẹn ni kíkà mọ̀ pọ́lọ̀ ń fẹ́ràn wa wàhálà nǹkan lánàá ìwọ wá ṣe nǹkan kan tẹ́ni tó ṣe fún wa fi ń ṣàdúrà fún ọpọlọ wọn fẹ́ràn rẹ̀ wàhálà nǹkan lánàá torí ẹ̀ tẹ́ bá fẹ́ràn ẹnìkan ẹ sọ fún kẹsì jẹ́ kífẹ́ èèyàn jẹ́ nítorí tọ́lọ́ torí gbogbo òfẹ́ tí ó bá ti jẹ́ nítorí tọ́lọ́ kò wúlò láyé kò sàǹfààní lọ́kìyàmù ẹ fi hàn pé mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ tó àǹfààní ká mọ kí ó nù ó gbogbo olùdánilẹ́kọ̀ọ́ tó ń wa ìwọ ti ń kó nípò kúrúntù lọ́dà bí kéèyàn sí lẹ́gbẹ̀ẹ́ wa ní níìsì àti mọ̀ pé gbogbo ẹni tí wọ́n dánilẹ́kọ̀ọ́ máa ń tí wọ́n sùn òun bá sọ alihamudulilayi kí ni wọ́n sọ naam ọ̀pọ̀lọpọ̀ mà dákẹ́ ni ẹnìkan ní rahama rahama <laughs> barika barika ó bí ma <laughs> wàláhì ah, yarhamukallah ẹ̀rí pé ọlá pé wọ́n lọ ọ̀dà lẹ́kọ̀ọ́ ah, ah, àwọn kòkúrú tòun ti ń kó ń bẹ̀ adúpẹ́ fọlọ̀ bẹ́ẹ̀ náà ni ẹnìkan kan abọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run àbà wọn náà sọ pé ọlọ́run tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ ẹni tí èyí lọ ọ̀dà lẹ́kọ̀ọ́ kàdẹ́nu lẹ́ǹkẹ́ bọ̀dá mi ṣé jẹ́ máa wínú bẹ́ẹ̀ ni àbúrò mi ńgbà tá a mú ọ lórí a mú ọ lọ́rùn kọ́ ọmọ wa dánilẹ́kọ̀ọ́ tó a wá àfi kọ́ ọmọ tọ ìsọ àwọn àyà alámàlà ẹ̀yin náà wò yàtọ̀ tó wà láàrin méjèèjì tó eléyìí túmọ̀ sí pé ẹni tí bá ń wà dánilẹ́kọ̀ọ́ yẹn má ẹni tó ẹ̀kọ́ kàn máa tò gbé kó ọlọ́run lọ dánilẹ́kọ̀ọ́ fi pàrònú rẹ ni kí ló ṣe ọ́ tó ń pàrònú rẹ eléyìí túmọ̀ sí pé أحبك الله الذي أحببتني فيه أحبك الذي أحببتني له ó sì dáhùn rẹ̀ jẹ́jẹ́ ni. Àdà ṣé ó ṣe ṣe kọkùnrin ó nífẹ̀ẹ́ obìnrin náà bẹ̀? Nítorí ti Allah kìí ṣe pé fojú sípò wọn fẹ́ o. Sẹ́yìn káwọn yẹn máa ń trap. Ó lè fẹ́ trap ọmọ ọlọ́mọ kó wá sọ fún sista Maimuna <laughs> pé ìní òhèjúkì fìlà ẹnìkan yóò ti dictionary yẹn ti yóò branch kíánu mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́ ok mi ń gbọ́ Yorùbá mo rò pé yé ọgbọ́ Yorùbá ọlọ school ni so òun tún fẹ́ kó rìpítì ẹ̀ ni òun rò pé ìfẹ́ ọ̀fẹ́ ni sẹ́wọ̀n kọ́kọ́ wọ́n ń tà sá kí lọ́pọ̀lọ́ ṣe fọ́kọ tiẹ̀ ó gbé kan ní o. ìwọ náà ọlọ́run sì wàá mú ọ wá bá wọ́n á sọ pé ní òhébùkì fìlà owó yóò ti gbàgbé pé fìlà ìwà ń bẹ̀ wọ́n là mo rò pé yé ẹni tó fẹ́ fẹ́ yẹ sọ́rọ̀ pé ní òhébùkì fìlà náà ṣé yọ là kò ní là ó lọ́wọ́ àgbẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ni ẹni òhébùkì onífẹ́ mo fẹ́ fi ọ́ sáyà mi. ẹ̀ ọ́ dàbí kíyàwó ti wọlé náà ó ti wọlé o wọ́n sì ti mọ̀ pé ẹ̀ àwọn òbí wọ́n ṣe fìtínà ọkọ náà wọ́n máa wá sá ẹmuwa ẹmuwa ẹmuwa ẹmuwa ń dojúmọ́ sọ̀rọ̀ kí lẹ́lòmíì èsì lọ́ọ́lé má tó di pé ń sọ̀dọ̀ rẹ̀ hmm. ìyàwó rẹ̀ wá sọ wípé ìwọ ọkọ mi ò ní òhìnbókàfìlà kẹ́ ẹ̀ tún ọ̀rọ̀ sọ mo rò pé yìí bìláì bá lórí <laughs> pé bìláì tìyàwó kò pí ọ gbòòrò pé yé kò pí ọ àmọ́ tí wàá bá gbéde ó rò pé bìláì ló mì gbòòrò yé ha ní ìsìn ìgbà tí wọ́n wá sọ fún obìnrin pé ní òhìbùkì fìlà ó lè máa lérò pé you will soon call after the first attempt tó ti sọ pé inni uhibbuki fillah náà òun retí kó pe òun pé tọ̀ ìgbà wo láwọn ayọ̀tú sí bàbá rẹ̀ ìwọ ọba pè má pé ah, bọ́dá rádaràdà kan bẹ ládùúgbò yìí mo rò pé ìgbà tó wọ́n pẹ́ sí yìí ó rò pé inni uhibbuki fillah ó túmọ̀ sí pé ń fi ọ ni ara àǹfààní kí wọn máa wá dánilẹ́kọ̀ọ́ nù ọkàn máa kẹ̀sùn sáláìsẹ̀ lọ́rùn ni o ọ̀rẹ́ àwọn náà jókòó nulẹ̀ rẹ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́ba sì ka mẹ́sẹ́ẹ̀jì pínrín mẹ́sẹ́ẹ̀jì bá ní inni uhibbuka fillah mẹ́sẹ́ẹ̀jì wá látọ̀dọ̀ sista Fauziya. la ilaha illallah ni wọ́n bá mọ̀ pé Fauziya Fauziya ti sàlẹ̀ general àbí ti bò àbókè owó dé Fauziya Fauziya ò pé méjìlá yìí ẹ gbọ́rọ̀. <laughs> tó ìwọ náà bá máa lálà tí láì mà lọ sọ oní masha Allah ọmọ nǹkan mi ságé mọ́ṣáláṣí gbogbo ẹni tó bá wà mọ́ṣáláṣí kì í ṣẹ̀ṣẹ̀ wó mi ká inni uhibbuka fillah báyìí kọ́ báyìí. wọ́n ti wá rò kọ́ fira rẹ̀ fún ọ lọ́nà wò ẹnìkan tún sọ fún ọ ní èmi ni ó mú lágbájá ìyá ọlọ́mọ mẹ́ta torí gbogbo wọn fẹ́ dínà gbogbo àfikáàrì ṣetán níyà tó lè máa wá sí ọ lórí ni o mọ wá gẹ̀ẹ́sì pẹ́yìn lẹ́ máa pọn mítà gé mọ́ṣáláṣí kò síjọ́ kan tá a dé mọ́ṣáláṣí rí tá a bó mi nú àgè àwọn tá a ní ṣiṣẹ́ ribiribi wọn bá dà lágbájá báyìí báyìí mo bá sì gba nọ́mbà yín fún nǹkan ń ṣeun ẹni uhibbuka fillah ìwọ tí wàá gbàgbé pé ó ní òun lọ́mọ mẹ́ta ilé ọkọ lọ́wọ́ àwọn ìgbà tá a sọ pé ní uhibbuka fillah àti gbọ́ àwọn agánrán wọ́n ń fẹ́ràn olúwa rẹ̀ àwọn abilékọ náà wọ́n tún gba tolúwa rẹ̀ ń bọ̀ ń bẹ̀. ọ̀tọ̀ ni táwọn ń sọ fún ọ̀tọ̀ ni tí wọ́n ń gbọ́ yìí ńgbà tó gbádùn. máa ń sọ fún ọkùnkọ fẹ́yàwó tó fẹ́yàwó nìyẹn ṣe rorò kúrò. o ti lélẹ̀ ọ̀fẹ́ ti kíkú jẹ máwọn ará lé yín lọ́wọ́ adúpẹ́ fọlọ́ ó lóun ti rẹ́ nìkan látọ̀dún mẹ́ta ṣé igi otí tó so ọdún mẹ́ta fa tí ẹ̀ bá fi ma látọ̀dún mẹ́ta tí ó ti tó máa fàwádà nílẹ́kọ̀ọ́ àbí òtítọ́ tó ń torí ẹ̀ ọjọ́ ń lọ agbantarẹ̀ ọwọ́ a máa miscalculate nígbà tó obìnrin kan wá sọ pé ní òun ìbùkàfìlà ọwọ́ àti wàá máa lálọ́ máa tọ́ lé sọ́dà abáwọn kọ̀dà abáyẹn o tọ́ ìní òun ìbùkàfìlà òjú bá lọ. أحبك الذي أحببتني له أحببتني فيه بس وبس ọgbọ́dọ̀ ronú kọjá bẹ́ẹ̀. ìtọ́ wọn ń ṣe tẹ́rù ọlọ́run kan tí wọ́n ń fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ ó gbìyànjú láti tẹ̀ra mà. Allahumma àfi tó bá fi kárí mi ló ń ṣe tẹ́lẹ̀ náà. ó ń ṣe táwọn èèyàn lè gba tiẹ̀ ni wọ́n sì ti ń kú ọlá àjẹ pé kọlọ́ọ̀s kọlọ́ọ̀s bùkátà ti bíá à ọlọ́run máa ṣètò abẹ́ nítorí òun ṣe tọ́lọ́nfin ní kẹrù ọlọ́run kan lòún fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́run má pàtì mọ́ wàá jẹ́ kí n tí wọ́n ń sọ nǹkan jọ ọ́ lójú débi pé ò ní wá sí nítorí ọlọ́run mọ́ nítorí tó bá jẹ́ kí n tọ́mọ èèyàn sọ ọ́ jọ ọ́ lójú ó padà tó ń kárí mi ó padà dẹni tí kò ṣe nǹkan tó ń ṣe nítorí ọlọ́run mọ́ èèyàn padà wá di ẹni tí ó mọ̀fò kọ́lọ̀ mẹ́jà mọ̀fò ilé ìjẹba. lẹ́yìn eléyìí wọ́n á mú báàbù mi wá. wọ́n ní báàbù علامات حب الله تعالى للعبد والحث على التخلق بها والسعي في تحصيلها wọ́n ní bí àwọn fẹ́ sàlàyé fún wa nípa àwọn àmì téèyàn fi mọ̀ pọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sẹ́rú wàláhì àfẹ́ gbọ́n pa rẹ̀ àfẹ́ gbọ́n pa nítorí pé oníkálukú wa ló wù ká pọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sóun báwo láti máa mi pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sẹ́rú bákan náà ìgbà níyànjú lórí àti máa fà wọn nǹkan tọ́jú àmì téèyàn fi mọ̀ kọ́lọ̀ nífẹ̀ẹ́ èèyàn láti máa fi ṣèwà kù dáàfin wà ń kó kọ́lọ̀ wọn bá fẹ́ràn wa. ká sì máa jẹ́ni tó ṣe pé ó ń gbìyànjú sapá láti dẹni tó ní àwọn nǹkan tí máa jẹ́ kọ́lọ̀ wọn nífẹ̀ẹ́ èèyàn. torí ẹ̀. الإمام النووي رحمه الله sí tàbí ṣùgbọ́n ike ẹni tí ọlọ́run ọba ṣe ní ọ̀kan nínú àwọn sábàbí ńlá lójú ọ̀nà àti jẹ́ kí àlùmà kan gbàgbọ́ yé ẹ̀sìn Islam náà ni alimam Abu Zakariya Nawawi rahimahullah wọ́n gbìyànjú gidigidi lórí ṣíṣe àlàyé ẹ̀sìn fún wa ọjọ́ ayé wọn sì kéré jọjọ wọn ò tọ́ ma àádọ́ta ọdún láyé tí wọ́n fi kú àwọn ṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún ẹ̀sìn Islam yìí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n bá san wọ́n lẹ́sàn-án ńlá lórí ẹ̀ ọlọ́run dákun àṣìṣe wọn àmọ́ àmàṣe wọn ọlọ́run bá wa parí wọ́n lọ́run ẹ̀san rẹ tó o máa fi san olùmọ̀ ó ṣiṣẹ́ láti ṣàlàyé ẹ̀sìn rẹ láti tàn ká láàrin àlùmọ̀ ọlọ́ọ̀dàkùn bá àlè ìmáàmù Nawawi kò tàbí ṣùgbọ́n èèyàn ni ìmáàmù Nawawi gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ó láwọn àṣìṣe wọ́n lọ láwọn àṣìṣe tẹ́lómi fi lọ jó tíra rẹ̀ ná tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa ṣe sọ wọ́n ní àṣìṣe an gẹ́gẹ́ bí àṣìṣe Ibn Hajar àṣìṣe wọn ó dàgẹ́ bí ẹ̀ka kan omi ni nínú báàfù ńlá kílẹ̀ kan kan omi fẹ́ mú kó nínú báàfù ńlá wọ́n gbìyànjú gidigidi fẹ́sìn Islam rahimahullahu ta'ala ní ẹ̀ máa wo àpèjúwe ìgbésí ayé alimami Nawawi àti tó fi sílẹ̀ fún wa tọ́jú ayé wọn ṣe kúrú àti yí àǹfààní tí wọ́n fi ṣe wá òbúkátà tó ṣe wá àzì fún ọ kó n fi gbèsè ayé rẹ̀ rárẹ̀. wàláhi alimami nawawi ah ó gbìyànjú wọ́n ní tí a bá pín tí ó ṣe sílẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn islam tá a bá pín sọ́jọ́ kọ̀ọ̀kan nù gbèsè ayé rẹ̀ irú ìwé tí ń kọ lójúmọ́ kan àwọn ò lè kọ lọ́dún kan. láwọn ìwé tí ò sí àwàdà nù bẹ́ẹ̀ àwọn òwe tí gbogbo ẹni tí ń gba páálí láyé yìí sẹ́pẹ́ náà là ń kà tá à ń fi gba páálí tá à ń gbà Allahu ẹni tí ń fún wa ń páálí gan ló náà kà <laughs> Allahu akbar a àwọn olùmọ̀ọ́yìn wọ́n gbìyànjú fẹ́sìn ọlọ́run ọlọ́run kọ́ bá a san wọ́n lẹ́sàn-án rẹ̀ Al-Imam An-Nawawi lẹ́yìn tí wọ́n kọ àkọlé yìí sẹ́wọ̀n pé hmm, èèyàn ńlá ni Imam An-Nawawi alimam muslim rahimahullah gbàdán kọ sahih muslim wọn pa kọ́lé kankan wọn pa kọ́lé wọn kàn tu àwọn àdéhìí lọ. alqadi Iyad àwọn bẹ́ẹ̀ náà kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ àkọ́lé fún gbogbo àwọn àdéhìí sahih muslim. gbàdí imaamu bukhari tó ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi kọ àkọ́lé lórí àwọn àdéhìí rẹ̀ débi kó lè mú àdéhìí ẹyọ kan wá lọ́nà márùn-ún pẹ̀lú àkọlé ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni pé istanbul torí àwọn sọ pé fiqhul bukhari fi tabwibi ẹ bá fẹ́ mọ bí bukhari ṣe lágbọ̀ọ́yé ẹ̀sìn sí ẹ wo àwọn àkọlé tí ń fún àdìsí kọ̀ọ̀kan imam muslim ònkà kó àdìsí wa ń sangilétí ni kọ̀ọ̀kọ̀ àkọlé kan kò sásìkò ìgbà táwọn ẹni tó á dé lẹ́yìn bíi qadi iyad al àwọn kọ àkọlé ẹni tó wá kọ àkọlé tó jẹ́ fáínà táà ń rí lára Sahih Muslim lónìí alimami Nawawi rahimahullah a olùmọ̀nlá ni Nawawi olùmọ̀nlá gidigidi ni Nawawi ẹnìkan ò sí ẹnìkan ò lè fọwọ́ rọ́ ti Nawawi kó fi rọ́ sẹ́yìn nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó gbìyànjú. wọ́n ní qala Allahu ta'ala. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آي آي أتوكا جامي كانين وامي دافي مقبي ألوه باني فير أميناني كما تلت النبي محمد صلى الله عليه وآله وسلم أني بأنفعل تنجان تنسى كم الله ìyẹn sọ pé àmàpọ̀ fẹ́ràn lọ nígbà tá a rí ọ̀pọ̀ ntẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí ìtẹ̀lẹ́tà nàbì làá fi sàmì péyàn nífẹ̀ẹ́ ọlọ. ìgbà táwọn lárúbáwá kan tí wọ́n ń janu tí wọ́n ń fọ́nu tán láwọn nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run kò sí wàhálà àpẹẹrẹ ni o. qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum tó bá jẹ́ ike ẹ̀ ń janu tó bá kí bẹ́ẹ̀ ń ṣe ń janu tẹ̀ ń fanu pẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́ bá rí mi ẹ tẹ̀lé tèmi tẹ́ bá ti tẹ̀lé tèmi á tara rẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọba náà wà nífẹ̀ẹ́ mọ̀ ń fẹ́ kọ́ lọ́run nífẹ̀ẹ́ mi á jẹ́ tẹ̀lé ti ta ni sànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mọ̀kọ́tà nàbì jumlatan wa tafsila ló di ndí àti lẹ́fọ̀sí wẹ́wẹ́ gbọ́dọ̀ tó wá fẹ́ sọ pọ́lọ̀ fẹ́ràn rẹ̀ àbó kórìíra rẹ̀ ọ̀daràn. bí kéèyàn á máa tọ̀rí kọ̀ tọ̀rí kọ̀ yóò wò lè mú nọ́mbà rẹ̀. òtẹ̀lẹ́ tà nàbì sallallahu alayhi wa sallam á ní ṣéwù rẹ̀ kan lọ́n tẹ̀lé. ọwọ́ lẹ́yìn lọ́lọ́run fẹ́ràn ẹ̀yìn lẹ́ni ọlọ́run àwọn sọ pé ni àṣetọ́ nìjírí ọ tẹ̀lé tọlọ́n torí tó máa ń tẹ̀lé tọlọ́n ọ tẹ̀lé ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́ni wa in tuti'uhu tahtad ẹ bá tẹ̀lé tí anabi sallallahu alayhi wa sallam ẹ mọ̀nà man yuti'ir rasula faqad ata'a Allah ẹni tó wá tẹ̀lé ti ránṣẹ́ wa ó ti tẹ̀lé ti Allah bóòlù tí wá fẹ́ sọ pọ́lọ̀ ń fẹ́ràn rẹ̀ nígbà نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق آه يا وجهة النصارى وانت wọ́n máa ń tẹríba fáwọn mùsùlùmí ajẹ́kí nínú àmì kọ́lọ̀ fẹ́ràn rẹ̀ ní kọ́ jẹ́ ẹni tó ní tẹríba fáwọn mùsùlùmí bíi tìkúnlẹ̀ àti dọ̀bálẹ̀ kọ́ sẹ́wọ̀n pé yorùbá tí wọ́n sọ pé tẹríba àwọn ọmọ nǹkan ṣe yorùbá nú èdè ẹ ah, máa ní àwọn ọmọ ní tẹríba pọ̀ a máa ni ọmọ ó ní bọ̀wọ̀ fágbà ẹni pé a máa kúnlẹ̀ a máa dọ̀bálẹ̀ àwọn arọ́ láti irọ́ gbóná làwọn kà torí ẹ̀ wọ́n á máa jẹ́ ẹni tí máa rẹ̀ yí apá wọn sílẹ̀ fáwọn múmi wọ́n ìta pápáká níwájú múmi wọ́n ìsọ̀rọ̀ kan gbé mókè níwájú múmi nínú àmì kọ́lọ́n fẹ́ràn rẹ̀ nù. àìsètìlá alẹ́ kẹfìrín ọ̀ àwọn máa ta pápáká sáwọn kẹfìrín wọn máa musa àwọn kèfèrí kèfèrí wàlẹ karama apọnlé òní bẹ fún káfíìrì pé kín òun wò òun gẹ́gẹ́ bíi ta ni ó ń gbẹndì mo rò pé yé wa yàtọ̀ sí wọn tó máa gbọ̀n wájú àwọn pọ́ọ̀lù àti dínkà àwọn sàgódọ́yà òrògbálí ọ̀jẹ̀láwa. àwọn ni wọn máa gbọ̀n wọn. subhanallah ẹgbẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ ni onítẹ̀mbá ń gbọ́ nàkan náà bọ̀ pẹ̀lú àwọn kèfèrí ẹ tú láti wọn jọ jẹ́ pé tó fún jù náà nà ni wọ́n gbà ètò láàrin ọ̀nà ni ń bọ̀ ń bẹ̀ ni wọ́n mo rò pé yé torí pé mùsùlùmí ni wọ́n mhm. wọ́n yẹ gbé fúyẹ́ pẹ̀lú àwọn kèfèrí ìwọ ń tiẹ̀ kèfèrí lọ bá dọ̀wọ̀ ẹ̀kẹ́ tó bá ti rọ àwọn mùsùlùmí ọ̀fà dúró ni bí ẹni tí so pa ìwà rí ọ̀dà ìwà rí ọ̀dà mùsùlùmí máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́lá tẹ́nìkan bá dánú bí ọ̀nà àwọn mùsùlùmí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sìn yẹn jù ẹ̀ kò pé ọ fẹ́ pé wà á ti mùsùlùmí lẹ́jọ́ gbé pẹ́rẹ́gì kaná lẹ́ wá ń búra yín sẹ́wọ̀n káwọn kẹfẹ́rí àwọn gbé téèpù kalẹ̀ wọ́n mọ̀ rẹ́kọ́ọ̀dù tẹ̀ ń sọ ni wọ́n fẹ́ mú ebu yín àti tàwọn bàbá yín ebu yín àti tàwọn ìyá yín sọ àlébù yín gbà tí wọ́n ti ń tẹnu yín jáde àwọn ọmọ àwòkọ́ tiẹ̀ dá bẹ́ẹ̀ àwọn ti ń gba àwọn pọ́ìntì torí ijọ́ táwọn náà bá níjà pẹ̀lú yín sọ yẹ. yeah káfìrí lọ yẹ kápẹ́ wà tiẹ̀ bẹ́ẹ̀jọ wàá kò ẹ̀jọ gbé pẹ́rẹ́gì kaná ló fojú rẹ̀ balẹ̀ kéde kíkọ́ ọmọ dàdúgbò ru o so ìyẹn ni pé káfìrí kò sí nǹkan kan tó dà wá tiẹ̀ pọ̀ kálukú ọmọ lọ lọ́rẹ̀ pé kíni síbẹ̀ yìí náà mọ̀ pọ́nà tí bá lu máa gbà ó yàtọ̀ sí ìtọ́kọ̀ ju orin máa gbà so kálukú ọmọ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. tọ́ ó túmọ̀ sí pé káfíìrì èso rẹ̀ wà káfíìrì èso rẹ̀ wà ẹ̀hẹ́n kò bá jẹ́ bàbá rẹ̀ kò bá jẹ́ ìyá rẹ̀ kì í sọ rẹ̀ wà wọ́n máa bá wọn ṣe lọ́nà tó fi túká lálàáfíà láyé ń bí o sì ní jẹ́ kó á rí wọn nú ọkàn rẹ̀ kò sáàyè fún wọn nú ọkàn rẹ̀ rárá wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí. àmì ẹlẹ́kẹta yujahiduna fi sabilillah. wọ́n máa jagun sójú ọ̀nà Allah ẹni tí bá ń jagun li takuna kalimatullahi al-ulya ọlọ́run nífẹ̀ẹ́. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون أنت جهاد أنت زمان أنت ساقا دالي àwọn màjàmásá wọn ni làwọn makínkanjú lójú ogun lórí ẹni tó bá mọ̀jà tí ọba mọ̀sá ogun tásẹ̀rẹ̀ ní ọba lọ ẹgbẹ́rún àwọn ojú a ah, wọ́n tún kírìẹ́tì òwe fáwọn ojo tí wọ́n fi máa sá lójú ìjà ẹ sì mọ̀ pé nínú ọlọ́run nínú àwọn kaba iròdòdónù ọ̀nà ni àtẹ̀wọ́lé yẹ́wò máa zà kó túlẹ̀ lọ́jọ́ ogun nínú ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n wá ní májà màsá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tọ́ àwọn mùsùlùmí tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run tí èsì kan lè bá pè wọ́n lápin kí èsì kan fẹ́ fi gbèjẹ̀ ẹ̀yà wọn kìí ṣe kí wọ́n fẹ́ fi gbèjà ara wọn litakuna kalimatullahi hiya al-ulya ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn àmì kẹta. nǹkan tí wọ́n ṣe gà ẹni tó fẹ̀mí fi dúkìá rẹ̀ lẹ̀ nítorí ti Allah tóbi wọn mọ̀ kí wọ́n ní ká dá five five thousand ní ìsìn ọ̀dà ike bọ́yá mọ́ṣáláṣí tí wọ́n kọ́ tì káàtì fi kàn tó ọ̀dáwó tó kúkú dáwó sáwọn lẹ́lẹ́ ẹ̀ mà dáhùn. <laughs> ọ̀dà òde ibi mọ́sáàsì ọlọ́ọ̀ni kọ́lọ́wọ́ kọ̀ nǹkan rẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ ìwọ ẹrú ọlọ́. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé à ń bùkátà láti mọ ńláńlá tí ń bẹ fáwọn mùjàhídò bébí jihadi làwọn kan sá fún tí wọ́n ló ti tán táwọn fi ń rìn kiri káàkiri ayé. àjihadi eṣeré wọ́n gbé idà wá sí ọrùn ẹ wọ́n bẹ eṣeré wọ́n sá ọ lẹ́sẹ̀ kọ́ ọdẹni tí ò lẹ́sẹ̀ mọ́. eré ló ń pè wọ́n fi ọ̀bẹ kí wọ́n fi gún ọkùn kọjáde lẹ́yìn rẹ. eré ló ń pè. àwọn sàhábà wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà lórí islam wàláhì radiyallahu anhum wa ẹbí làwọn kan táwọn tó fi di ìránṣẹ́ England táwọn sọ pé kò sí jihadi mọ́ rárárárárá àwọn kejì àwọn náà ní òsì káyé ni. ká máa sọ sáwọn mọ́sálásí gbogbo káàkiri jihadi náà mi abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ subhanallah jihadi ẹ̀ ṣe wàsá o jihadi ẹ̀ ṣe wàsá torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùnàfíkì tó máa tún jihadi ń bẹ kálukó túlẹ̀ ni pé kò sẹ́ni kankan lé wa tí ó mójútó lé ẹjẹ́ ní padà á lé ẹgbọ́rọ̀ kí ni dèrò fi pamọ́ lé aláwọn mùnáfíkì tẹ̀lé ànábì ńgbà kan wọ́n fẹ́ tẹ̀lé dójú ogun wọ́n sì tún padà three hundred and something people ó kí la fẹ́ lọ para wa sí. àwọn ti mọ̀ pé táwọn bá kú náà jahannama náà ni innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira. orí ibú náà ni fẹ́ẹ́sì tètè kú kẹ́ máa lọ jahanna. àwọn nínú ẹbí àtúnṣe jọ mẹ́ta sí. káfíìrì ìyá àti bàbá wọn wà ní munafiki torí lásán kan ní munafiki ọmọ abẹ́nú sàlẹ̀sàlẹ̀ ọgbọ́n náà wọ́n sọ pé káfíìrì ọwọ abẹ wọ́n sọ pé mùsùlùkì ọwọ ọdún sàlẹ̀sàlẹ̀ ọgbọ́n náà munafiki wọn ní ọwọ torí pé òun ó ni ó ń jàǹbá islam àwọn ọmọ kà fún mùsùlùmí ọ̀daràn ọwọ ara rẹ̀ káfíìrì tù yóò tún máa gbé àṣírí mùsùlùmí lọ fáwọn kèfèrí tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé à ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe pé à ń bẹ̀mí ara wa sọ tí jihad òdodo bá dé àwọn kò pa mbẹ̀ nítorí pé ẹni tí ò ṣe jihad tí ó sì bẹ́mi ara rẹ̀ sọ pé tó bá dé màá jà ó lè kú sórí shu'batun minan nifaq lórí ẹ̀ka kan nínú ẹ̀ka jíjẹ́ mùnáfìkì. ee eh, wàláhì ó léwu púpọ̀ mọ́kàn rò pé ẹ̀ ń jẹ àmàlà ń sùn ẹ̀ ń jẹ fùfú ẹ̀ ń sùn ẹ̀ ń ẹ̀ ń sùn ẹnjẹ ráìsì àtẹwà ẹ ń sùn jihadi òkúkú sí láyé tiwa adúpẹ́ ẹgbọ́rọ̀ mùsùlùmí adúpẹ́ ẹgbọ́rọ̀ a kí nǹkan ń ṣe ọ kí nǹkan ń ṣe ọ torí ẹ àdìsí anábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá jagun rí o sì bẹ́ẹ̀mì rẹ sọ̀rọ̀ pọ̀ jagun tó gun bá wá èèyàn kù sórí ẹ̀ka kan nínú ẹ̀ka jíjẹ́ mùnàfíkì bí kò dàlúrú kọ́ ò jihad là ń sọ̀rọ̀ tọ́ ẹni tó á ní òsì jihad àwọn ní nǹkan ṣe o wọn kúkú gbẹ́sìn yìí tẹ́lẹ̀ náà ara ìgbẹ́sìn yìí náà gbogbo wàhálà bóòlù ó ti gbẹ́sìn yìí tí ń tọ́lọ̀ ń sọ pé ń bẹ tó sọ pé kò sí ọ gbẹ́sìn yìí àwa wí tán ò ń gbìyànjú láti dáàbò bo ojú ọ̀nà àwọn tí wọ́n ní òsì jihad ojú ọ̀nà àwọn tí sọ pé jihad ti tán tán kiri káyé ọ̀ ń dáàbò bò. kí lẹ́yìn fẹ́ fi kéwù ṣe tẹ́ fi ń dáàbò bò rọ ẹ bùkátà kéwù lọ́nà ẹ bá lọ́lẹ̀ máa fà fà alọ́ ni lọ́kàn dìde wájú àwọn èèyàn ní ọba máa pa lọ. Allahu Akbar gbàtà délùú kan obìnrin la bá kọjá lè má mu wa gbàtà wá sí wáàzì lọ́bàdàn àbẹ́rẹ́ gbọ́n kan <laughs> ẹ̀yin òbúkátà àti kọ́kì wà á lọ á àlọ́ àtìtàn òbúkátà gbogbo abe irọ làwọn jókòó lé pé ọmọ tó ń tẹ̀lé sùnnà àwọn ló láti kọ́ tori torí pé àwọn ń bẹ̀rù láti parọ́ mọ́ lọ àwọn ò parọ́ má nàbí wa Muhammad sallallahu lati àwọn ní bùkátà láti o ẹ̀rí láti jọ́ tí wọ́n ti ń dá lé le ó lẹ̀ láyé àwọn akiri káyé lẹ́rí tọ́wá o pé kí láì kí ló dé láwọn ní ni pé àbẹ́ẹ̀ ah, ni wípé radiyallahu ta'ala kí ni jẹ́ ta ló ń ṣe radiyallahu ta'ala <laughs> so eléyìí túmọ̀ sí pé ẹ̀yin ò bùkátà kí o kí lè yọra yín lẹ́nu sí wọn náà wá ń ṣe record voice voice message pé ẹ wọn ń pa àwọn kìnnì kan ìtẹ̀jẹ́ nìyẹn ìtẹ̀jẹ́ nìyẹn wọ́n mọ̀ pé international group of àwọn tó sì ni ẹ̀ ń tẹ̀lé kò síbi tí ò sí àwọn akirikayi kò síbi tí wọn ò sí ìwé pọ̀ rẹ́gẹ́dẹ́ tó tó àṣírí wọn àwọn tó bá wọn jáde gbogbo ẹ̀ náà wọ́n sọ wọ́n ti kọ́ ọ́lẹ̀ wọ́n ti kọ́ ọ́lẹ̀ báyìí yìí rí tíra kan rí tí ń sọ ń pa wọn. القول البليغ في الرد على جماعة التبليغ أو مزق القول البليغ في الرد على جماعة التبليغ أدرى في أدرى أيوة yẹn ni pé ọ̀rọ̀ tó dé góńgó tí tanila wàràwàrà láti fèsì fún àwọn àṣìṣe àwọn tàbílẹ̀ ẹ máa ka tíra kẹ ríran wọn á pé ẹnìkan sọ pé adáǹgbà kan rí àwọn àfáà súnà náà sì wọn ti kó jẹ ìgbà tí wọn ò ríran rí ni wọn ti kó jẹ adúpẹ́ fọlọ. tí a sì mọ̀ pé inú tí àwọn aṣíwájú rere tí wọ́n fi kọ́ wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó kọ̀wé kan sí Abu Musa al-Ash'ari radiyallahu anhu ebi ayé láti yọ àwọn òfin bá a ṣe máa ń ṣe adájọ́ nínú ṣẹ̀ríyà lẹ́tà kan tí Umar kọ ìmá pọ̀ fáwọn sàhábà wọ́lá ìṣe lọ́mọ abú àfi tó o bá fẹ́ jólódò torí ẹni tí mo máa ń bu ìnílé kantí máa ń sọ níìsí nílé sàǹfààní ń bẹ̀ ó dàbí kéèyàn máa bu wa ní níìsí tá a bá sọ tó bá wúlò kò ní gbọ́ torí mò ń kórìíra bàbá mò ń bu sá tó o bá gbọ́ gan so kò ní wúlò fún ẹ because o gbádùn. so níìsín Umar radiyallahu anhu lọ́wọ́ àjòkò lọ́wọ́ máa bú la ilaha illallah. wàláhì ó burú pípọ̀. Umar kọ lẹ́tà kan sí Abu Musa al-Ash'ari ó ní bàbá ńlá píríncípù ńlá tá a máa ń lò gbàdájọ́ ó sì máa dájọ́ a tún fi kún àwọn àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ Umar ń sọ yìí pé tó o bá dájọ́ kan lánàá tó wá padà tó o tún túnú rò lórí rẹ̀ pẹ̀lú àwọn òfin tó o mọ̀ tó o rí pọ̀ ṣàtìṣe lánàá má jẹ́ kí ipò tó bára rẹ pé kò tó ga ni kó tàn án jẹ láti má lè padà kó oúnjẹ àṣìṣe torí ká pa àṣìṣe tì ká lọ sídìí ń tọ́ da tọ́bí ìlà ọ̀la torí rẹ̀ ayé bàjẹ́ mu wọ́n ti hàn pé ẹnìkan tẹ́lẹ̀ ọ sọ̀rọ̀ kan àṣìṣe wà ń bẹ̀ mo ṣàṣìṣe lánàá nítorí tọ́dọ̀gba ni lónìí kò dín nǹkan kan kù lọ́dọ̀ rẹ̀ àlékún ni ó tún ṣe fún ọ nínú gíga àwọn tó ju wọn bá dúdú làwọn máa kà á fún pé a ah, kí ni ká ti gbọ́ kí ni ká ti wí bá dúró ṣéwù ó ṣàṣìṣe kí la dúró náà ṣìṣe ẹni ṣàṣìṣe ó pé èèyàn ló máa ń ṣàṣìṣe torí nínú jíjẹ èèyàn wa nù ansasi tó bá sì máa ṣiṣẹ́ rẹ wọ́n sọ pé ah, lánàá àṣìṣe mo ṣe o ọlọ́run ti ṣe ẹni tó fi hàn mí mo sì gbà pé mo ṣàṣìṣe ẹnikẹ́ni tó bá gbọ́ lẹ́nu mi kọ́ parẹ́ mi tún sọ bẹ́ẹ̀ mọ̀ nǹkan báyìí mọ̀ ń sọ kò dín nǹkan kan kù. torí rẹ̀ àwọn àbá àdá ni kìnnì kan tàbílẹ́gì òbúrú tẹ́lẹ̀ wọ́n ti ti kó jẹ adúpẹ́. lẹ́yìn náà ẹni tí máa ń tẹ̀ lódodo àwọn òbúkátà kan máa bú èbú èbú kí ló fẹ́ máa bú kí ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ńgbà bá sọ pé níṣẹ́ ń ṣe ọ̀dà kò sì dá lóòótọ́ ń bo lọ́dà sí náà ń bo lọ́dà sí pé kí ni àà kò dá rárá torí kìí ṣe lànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń tọ́ da ni tànàbí mu wa gbogbo ń tí ọ̀dà ni tọ́ takò tànàbí eléyìí jẹ́ bó ti jẹ́ àwa náà sáláìrí àsáláìrí nǹkan mi àmọ́ gbà tá a ti rí pé kèsè lànà tà nábì. mọ́m fọmù rẹ àbẹ́yìn lásìkò tó fẹ́ bàjẹ́ pé kíni ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí ọwọ́ adé fìlà wọn ti dọ́ ọmọ ilé ìyẹn sàálùsùn náà àbẹ́yìn náà ma alhamdulilah kò sọ àwọn ọmọ wa ti máa ṣe èsì dérú àwọn fìlà mo yìí náà dárú fìlà mu kò burú ẹ máa sùn láti lọ dé fìlà tí ọ̀dà so àwọn fìlà yẹn ó ti dá a mọ̀ pé yes <laughs> so eléyìí túmọ̀ sí pé wọ́n fẹ́ kí wọ́n dá àwọn àmà ni wọ́n fẹ́ kí wọ́n dá àwọn àmà ẹ sì mọ̀ kọ́ ọmọ tí ń ṣe súnà àbà tó bá ti yanu tí ń sọ̀rọ̀ ẹ ti dá àmà ẹ ti dá àmà kékeré eléyìí tẹ̀lé súnà tó nàbí sallallahu alayhi wa alihi wa eléyìí jẹ́ bá àwọn. torí ẹ̀ jihadi ń bẹ o jihadi ń bẹ òsìntọ́ parẹ́ ń bẹ dídọ́ gbé pé England kan ẹ wàá sọ pé ntọ́lọ̀ ní bẹ òsì má abẹ́ẹ̀ ti gbọ́rọ̀ ọjọ́ ń bá lè jẹ́ ní England lẹ fẹ́ wọ iná ń bẹ̀rù. ntí Mirza sọnù Mirza Ahmed ó lóun fi gbogbo ayé òun òun fi jíṣẹ́ fún England فرقوي رسول الإنجليز كذا رسول الله له رسول الإنجليز يعني كذا إنجلاند تعالى وانت لي رسول الله نعبي رسول الإنجليز رسول الله محمد صلى الله عليه وآله وسلم مو له النبي واحد نعم مكة يا تسي قادياني يعني. kọ́díyáni ó kọlu tiẹ̀ nù ní India kọ́díyáni kọ́díyáni wọ́n fi ti sára rẹ̀ wọ́n ní kọ́díyáni ọmọ kọ́díyáni tó máa fẹ́ sọ pé ànábì wa kọ́ wọ́n ní alimẹ́kì alimẹ́kì ẹ wò bó ṣe jáde mẹ́kì Allah ànábì wa Muhammad nìyẹn sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ àti èsèpọ̀ sí nọ́mbà mu. ẹnìkan á lọ mọ́tò òde sọ azọpọ́lọ́ ọ̀sàlẹ́kùn ìdáyà kẹ́ lọ paki ẹ gbọ́dọ̀ ṣé Pakistani ju maka lọ́lọ́dọ̀ tì ẹ ọ̀sàdù àbálájì tó dé nù pọ́lọ́ ọ̀sàlẹ́kùn mọ̀nà fún ọkọ̀ lọ Pakistan àbí India ṣébẹ̀ nǹkan àbà tí ń wà àbẹ́ rí nǹkan àwa wíṣọ kágídí hárí torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa mọ́gbà ìsìláàmù wa o lọ́wọ́ o. já lè mójútó títí dọ́jọ́ kù tiwa. ẹlẹ́kẹ̀rin nínú àmì wala yakhafuna lawmata la'im àmì àwọn tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí wọ́n bẹ̀rù ebú ẹni tí ó bù wọn. ẹ̀yin mọ̀ pé lábẹ́ pẹ́ǹsẹ̀sì ọ̀tá pọ̀ ọ̀tá pọ̀ bàjẹ́ tó eléyìí ọmọ tọ́ ọ lọ́tún eléyìí ọmọ tọ́ ọ lọ́sì eléyìí ọmọ fọwọ́ gún ọ eléyìí ọmọ fẹnu gún ọ gbogbo oníkálukú wọn sá wá pé ẹ ìwọ náà ni ọ̀tá pọ̀ gbogbo èèyàn títí kálukú ń gbà ní pé bóun ló ṣe pàǹtó ń ṣètì. ṣé èébú àwọn ẹni tí ń bu yín lẹ́ẹ̀mọ abẹ̀rù táàfin ní ṣe tọ́lọ́n táàfin ní ṣe tànábì máa nì. nínú àmì kọ́lọ̀ fẹ́ràn yìí pé à ẹ máa fẹnu wa rọ́ọ̀fù sùn. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí làwọn ẹni tí ọba láròjinlẹ̀ máa fẹnu ṣe wọ́n máa fi wa rọ́ọ̀fù nì. tó ń torí ẹ̀ ẹ má kà wọ́n kún pé ẹnìkan fẹnu wa rọ́ọ̀fù ẹnìkan fẹnu sọ̀sọ̀kùsọ̀ ẹnìkan gbanu ẹnìkan fẹnu jágéètì ibi tí wọ́n lọ ní kọ̀kọ́júmọ́. ṣé ẹ mọ̀ túmọ̀ wọ́n ń bú ọ́n bì wọ́n ń fọ́ ọ́n bì wọ́n ń gbọ́n ọ́n bì so that wọ́n fi ṣe sọ́ọ̀fù ìǹtẹ̀báwò rẹ̀ wọ́n fi mú àkíyèsí rẹ̀ kó ń di ibi tó ń lọ. àwọn èèyàn ti ń gbọ́rọ̀ tí ń tẹ̀lé àwọn èèyàn tí ń sẹ́sì tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ó fi fi wọn lẹ̀ ẹ wàá jọ dojú kọra yín ẹ wàá jọ máa fura yín báyìí pé à kún ó tiẹ̀ dáwọ̀ náà mọ̀ pé bàbá àtàyàn. pòròpó yìí àyèwà tó nítorí pé gbogbo àwọn èèyàn tẹ́ ní wọ́n ní kọ́pì méjì kọ́pì méjì wà kọ́pì tó dáa kọ́pì tó burú kálukọ́ máa lo ìtọ́da ìtọ́da ìtọ́da lókun ìgbà tí wọ́n bá ti tọ̀ tí wọ́n bá ti tọ́ báyìí wọ́n á kó tá lórúkọ ń bá wí. mo lé kọjá bẹ́ẹ̀ ìtumọ̀ á ṣe fún ẹ orùkẹ́ni rírọ̀ ní mi ni kò ní dáa fún ọ. <laughs> àti bàbá àtàlélẹ́ yìí náà bẹ́ẹ̀ ni ní tó fẹ́ kọ́ ṣẹlẹ̀ ni. ìwọ fúnra ara tiẹ̀ ìwọ sì mọ̀ pé ó ní nǹkan tó ń lé wọ́n fẹ́ káwọn èèyàn gbẹ́sìn ọlọ́wọ́n bá yé ni àbí àgùnmu là ń tà ní. ẹ̀yin ọmọ tẹ́ ẹ kó wa ẹ̀ dá o àìwà tọ́ àkóbàtà alátìkú à ń tà náà àwọn sàlàyé ẹ̀sìn ọlọ́ọ̀ni nínú sísàlàyé ẹ̀sìn ọlọ́ọ̀ ara àwọn ẹ̀gbin ara àwọn rádaràda tí máa bá ẹ̀ ń bẹ̀ nù as-sabru ẹ̀sẹ̀ sùúrù lórí ìnínilára tẹ́ bá pàdé ń bẹ̀ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé wọ́n lẹ́yìn kan fún un lẹ́wọ̀n mẹ́tẹ́lẹ̀ wọ́n bẹ̀rù èébú ẹni tí ó bù wọn kó wọ́n ti torí rẹ̀ má sòdodo wọ́n bẹ̀rù èébú ẹni tí ó bù wọn kó wọ́n ti torí rẹ̀ kó wọ́n máa fi kó bọ́yọ̀ kó wọ́n máa pèrú nírù kó wọ́n máa pèrú nírù kó wọ́n fẹ̀sìn ọlọ́lẹ̀ kó wọ́n má sàlàyé torí pé àwọn eléyìí ó bù wa. ẹ máa bú ẹkú so yóò máa sàlàyé ẹ̀sìn ọlọ́run so torí pé àti rọ́nà lọ́lọ́dọ̀ ọlọ́run lọ́jà àti rọ́nà lọ́lọ́dọ̀ èèyàn ọ̀já mọ̀ kankan tábà rọ́nà lọ́lọ́dọ̀ yìí sáà ti wà àlùjánnà tábà rọ́nà lọ́lọ́dọ̀ yìí sáà wọ̀ náà àbà ìrọ̀lá sí torí ẹ̀ inú àmì kọ́lọ̀ ń fẹ́ràn yìí tí wọ́n bá ti mọ̀ pé nǹkan ìdá máa ṣe lọ́jà rí má wo ẹni tí ń bú ọ má wo ẹni tí ń gbanú sí ọlá nítorí pé nǹkan tó ń ṣe yẹn iná ni ó jẹ́ orí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ walhamdulillah èébú àwọn èèyàn mi èébú bujura wọn lọ ṣùgbọ́n àtẹ̀tọ́ pọ̀ àtẹ̀tọ́ kéré kéèso kéèso torí ẹ̀ ẹ̀yin ẹ má wo pípé wọ́n ń bu yín kẹ́ wàá pàtọ́ lọ́wọ́n ọba jù ẹ dákun ẹ wúrú èbú tí wọ́n bu ànábì wa sallallahu alaihi wasallam ọ̀gá púpọ̀ pé wọ́ tọ́lọ̀ ń sọ àlùkùránì kalẹ̀ fún abúra pé wèrè ni ẹ ti gbé lọ sípìtì ẹ wọ ọpọlọ rẹ àlẹ́ yẹn ń ṣe bí aláǹgànà nínú àwọn èèyàn tá à ń jọ ń gbá yìí torí wọ́n kíyèsí wà tí ń kú eléyìí ọ̀nà mà àní àbí i'm very sorry to say <laughs> torí ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ i'm very sorry to say pé àbí ṣé kí wọ́n gbé ọ lọ sí psychiatric uh, section fún àbí òye wọ́n fi wo because àwọn ẹ ní fẹ́ sojú abẹ́ kò pé ó dàbí ìgbà tó rí rẹ̀ dàrú ẹ pé torí àwọn ìṣesí rẹ̀ ọ mm, fẹ́ mú fura dání. náà nǹkan kò sómi o ah, èmi gbádùn o èmi tẹ. kò burú kò burú ẹ má bínú ọlọ́run ní jẹ́ka kó sí wa <laughs> ọlọ́run ní jẹ́ka kó sí wa. ṣé ẹ mọ̀ pé àwa gbé torí àkíyèsí àwọn ìṣesí kan lọ́dọ̀ rẹ̀ là ń fi ń wò ó pé bóyá nǹkan kan ń ṣe mùsùlùmí sì fẹ́ràn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ní fẹ́ ká burú yẹn ó ti wá di pọ́ fọ́jú pọ̀ tí ò ní wá lóògùn mọ́ ìgbà náà lára ṣẹ̀ṣẹ̀ máa rọ́ṣẹ̀ kà ó sì yarí ó nìkan kan òṣèlú tọ̀ ọlọ́run níjẹ́ kan kó sí ẹnì kankan wa ọ̀dà àwọn káfíìrì tó abú ànábì wa sallallahu alaihi wasallam sẹ́ni ìwọ ìwọ tó ọlọ́lọ́ sọ alukurani kalẹ̀ fún ọ yìí. innaka la majnun dájúdájú àfọlọ́ǹbùrà pé wèrè ni ọ ẹ dákun ẹ gbọ́ àwọn takidá mọ akidá dájúdájú àfọlọ́hún búra pé wèrè ni ọ. ok àwọn ti gbé lọ síìtù wọ́n ti yẹ ọpọlọ rẹ̀ wọ́n rí kó ti dàrú ni. because ìbúra tí yóò fi búra lórí nǹkan tí ó tún pé ọjà mi lójú tàdà. ẹ gbọ́rù èébú burúkú tí nǹkan kan sì ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ma anta bi ni'mati rabbika bi majnun ìdẹ̀ra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ kò sọ́ di wéré <laughs> ìwé ìṣe wéré àwọn gan-an lẹni tó rí rí o pé ṣé ń bá sòdodo ọ̀rọ̀ tí wọ́n wá takò tó ní ìwọ tá a fún lódodo ọ̀rọ̀ kan lọ sọ fún ọ kó sórí rẹ tí wọ́n ní ìwọ lọ gbádùn orí rẹ dàrú. ló ń gbà máa sọ fọ́ gàwá bá tó sì ṣe sùúrù àwa náà ká máa kẹ́kọ̀ọ́ mbẹ̀. wọ́n lẹ́yìn kọ́ fún ná lọ́wọ́ mẹ́tẹ̀lẹ́ wọn kì í bẹ̀rù èébú ẹni tí ó bù wọn. ọlọ́run sọ fún wa ń bẹ̀ yẹn pé àwọn èèyàn á máa bú èbò á máa bú èbò tòṣẹ́ ẹ̀ mọ̀ pé èébú tẹ́ rí yẹn ó rọ àwọn èèyàn míì lọ́rùn láti máa bú èbò tó ká gbìyànjú láti máa sọ ahọ́n wa níbi èébú búbú ó dàbí ẹni tá à sọ fún pé ah, wọ́n lè máa bú èbú pọ̀ pé tá à ń lọ sọ bẹ́ẹ̀ kò ní dáa fún tẹ́ mọ̀ pé òǹgà <laughs> fúnra ara rẹ̀ ti ó ti stamp ẹ̀ ọfẹ sọ pé ohun èébú èébú ọwọ ni àkekèé èpè gan èpè gan bẹ lẹ́nu bí èpè òní hmm? ta ló sọ bẹ́ẹ̀ kò ní ta ọdà kò burú kò burú ẹ tètè tẹsẹ̀ márìnkà ẹ má tún gbà mí tán. ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم gbogbo orí ńlá tọ́lọ̀ ń ṣe fáwọn eléyìí tí wọ́n fi jẹ́ni tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ wọn àjùlọ ọlọ́ọ̀ni tọ́lọ̀ máa ń fẹ́ ni tó bá fẹ́. dájúdájú ọlọ́run ọba lọ́ba tí ọjọ́ ọba tó gbáàyè olùmọ̀ nípa gbogbo nǹkan. akramakumullah inú orúkọ ọlọ́run ọba ni alwasi' ńlọ́wà. wàsíù tí yóò bá ń sọ àṣìṣọ ni o wẹ́sẹ̀ ìsọkúsọ ni o abdulwasi' abdul wàásẹ̀ lórúkọ ọlọ́run ọba ẹ máa ti fẹ́ fi sọ̀yàn abudu ọwọ́ ọbẹ̀ o sẹ́nìkan bá fi ọ́n wá sí o má dá o wẹ́sẹ̀ fẹjọ́ rẹ̀ sùn ní o wẹ́sẹ̀ bá o so abdul wàásẹ̀ náà orúkọ tó dáa tó yẹ ká máa àwọn ọmọ nù abdul wàásẹ̀ kásì fi kọ́ ọmọ wa tí wọ́n bá ti pè ọ́ ní Abdulwazir má dáhùn o wọ́n ń palẹ̀ má ti pè ọ́ ni o wọ́n ń kọ́ bí wọ́n ṣe máa pè ọ́ ni o àbí òye wa wàṣíù àbí kí ló kọ́ tiẹ̀ má dáhùn lóhùn. sọ́ni <laughs> bàtà bá sọ pé Abdulwazir alim alalim inú orúkọ ọlọ́ọ̀ni sábà fẹ́ fi sọ yẹn bó láti sọ Abdulalim Abdulalim tó kò sí álímì o mo rò pé yorùbá lẹ́bù ní ilé yẹn orúkọ ọlọ́run ni al ali tábà fẹ́ fi kéèyàn sọ pé kí ni abdul ali abdul ali kọ́dà wọ́n ń ròyìn èèyàn pé alim ni torí alim ó jẹ́ sifatul mushabbaha min al so ó túmọ̀ sí kó ti tẹ̀ mọ́yàn lára ẹni tó máa ń pa gbogbo nǹkan bó ló ti fẹ́ mọ̀ ń pa gbogbo àbí òye wa bóyá alim ni wọ́n fẹ́ sọ àbí òye wa wọ́n lè pè yàn ní alim olùmọ̀ tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ táì mọ̀ ó tún gbẹ̀yìn rẹ̀ tó yé wa ìtumọ̀ alim kò mọ̀ tẹ́lẹ̀ kí ló tún gbẹ̀yìn rẹ̀ àìmọ̀ ńgbà bá ti kú àánú sáré tí wọ́n pè yàn ní alim alim báwo. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. استغفر الله واتوب اليه الله